àdánwò tí wà yá yín torí ẹ̀ tí ì sẹ̀ bó bá dijọ́ márùn-ún ni. bẹ́ẹ̀ bá mú mi wọ pẹ̀bí ẹsẹ̀ mi o ẹ mọ yọ lọ́kọ̀ kan bí ọwọ́ ni. báwo oògùn lákà yóò sí bá mú un. dílẹ̀. ẹja ṣúṣú. ojú ẹ. àwọn ọ̀tá mi run níjọba. kò lè ṣeé ṣe. bẹ́ẹ̀ bá ní má jẹ́ǹjẹ́ lẹ́yìn yìí o. wọ́n fẹ́ pa mí ni. bẹ́ẹ̀ bá fẹ́ kú ni. èmi ò dídí ọba kéèyàn kan lé mi kúrò nínú òwú obìnrin bìnrin obìnrin abẹ̀yìntàn. èmi ládéhùn èmi níjẹ̀lú irun pátápátá. ẹ wí fún alára pé mo ti jọba ẹ wí fún jèrò mo ti jọba ẹ wá sọ fọwọ́ ọ̀rọ̀ gbọ́ àga èmi ti ní búkú ìwọ̀n ìjọba tí èsì sí nǹkan tí ì ṣẹlẹ̀. lẹ́nu rẹ̀ ládéhùn mo ní mo gba ilé mo gba odò ẹ̀wọ̀n ìsá lóko ṣé ẹ ti mọ̀ pé òòṣà tó bá gbalé tó gba odò ó di dandan kó gba ọkọ bàbá ẹni lọ́wọ́ ẹni. káàbíyèsí o wọ́n ní láìpẹ́ gidi yọkọ̀ kì í fawọ́ ẹ̀ ṣe gbẹ̀dú ni wọ́n ti ń fawọ́ mi ṣe gbẹ̀dú lójú mi. ládéhùn sọra rẹ̀ dọ́ba ìlú ro tó tó. ẹ sílẹ̀ pọ̀ bí ọwọ́ àlejò mọ̀ lóró. èmi jìgbìnì bí àti àkó arúpa sábì gbọ́ ọ̀sẹ̀. gbogbo tó o bá fẹ́ mi kó pa ẹ mọ́ ọ́nú ọ̀tá ọ̀fà kó yí di ọlọ́fun. mi ìmẹsẹ̀ mi lọ́wọ́ rẹ̀ tó fẹ́ yẹ̀yẹ́ mi tó bẹ́ẹ̀. ẹ ti di méjì ni. àjẹlé ọlákẹ́ òun sá lọ kù níbo lójú ẹlẹ́yẹ tó. dákun ibi tó o ti lé mi kó o mo ti kúrò mẹ́ mo bójú bẹ̀ mọ́ ṣayé rẹ̀ lọ. olú mọ̀nìmọ̀nì gbọ́ká òkùnkùn tá a ṣẹ̀ṣà mọ́ni lọ́rùn gbọ̀ngbọ̀ngbọ̀ bí kò bá dúró ilẹ̀ ọ̀la ilẹ̀ gángan ló ṣàyà mi. torí pé o fẹ́ dalágbára yìí wọ́n yí ẹ̀mí tó ti rán sọ̀rọ̀ àpàpàǹdodo. ẹ kàbùkọ. bẹ́ẹ̀ ni torí táyọ̀ wà wọn orúkọ síkú jẹ́ ẹ ṣubú lulẹ̀ kẹ́ kú dànù. Ah! àti fọ́fọ́ tẹ̀fọ́ àsùnmọ́ paradà ní tigi àjà àṣẹ ayé àṣẹ àṣẹ òrìṣà mo fẹ́ di ikú tí ń papọ̀ ayẹyẹ mo fẹ́ di kò ṣeé mú kó sún àtàjẹ. bẹ́ẹ̀ bá fi lè wọnú ìlú mi wá ọkọ̀ kan báyìí ni mo fún wọn dáná o ìyáka tó bá ti bí yàrá ya yín ra ẹ wọnú ìlú mi. adé rere gbogbo. o ṣe tẹ́tọ̀ ọ̀tẹ̀ ìkàmọ́ ni o. sẹ́mi ló gbébọn wá ká máa. ìwọ ni mo wá ká ọ máa fi mo sì fẹ́ kọ́ ọ ni. mo sì nú ọba tí ó sọ pé òun èrò kù ẹ̀mí máa rọ́kù ìyín mọ bókù jẹ ìyín tún pa òkú ń tún òkú pa ajá rẹ ti wọlé tọkùn lónìí o ó ti ní tọ́jú ọ̀fẹ́ jẹ̀wẹ̀. àníṣẹ́lẹ̀ ní ṣàwọ nínú bọ́ọ̀ ó dodi igi ní ṣàwọ lóde ìlọrọ̀ ikú gbàgbé ní ṣàwọ oníbodè òdi ọ̀run. ọ̀rọ̀ rẹ dojú délé nù. Coming soon on Okiki Premium TV.